alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa alladhi biyadihi tadbiru kulli shay ọba tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ní ìdarí gbogbo nǹkan wà wassalatu wassalamu ala rasulillah àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba nabi wa muhammad àti gbogbo àwọn ará lé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ màá mi nínú gbàgbọ́ ẹ̀sìn èyí tí a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí òun náà ni ọ̀kan nínú àwọn ẹbọ kéékèèké tó pé kọ̀yọ̀yàn kó nu Islam àmọ́ yóò mú yàn wọná lọ́rùn kí yẹn tó wà lìjánná ẹbọ ni àmọ́ ẹbọ kékeré ni òun náà ni àtàtọ́yọ̀ ètí wọ́n ń pè ní àtàtọ́yọ̀ huwa tasha'umu bil ashiya il mar'iyya òun náà ni ìmáàrò èrò burúkú síra ẹni látara nǹkan tá a rí àbí nǹkan tá a gbọ́ minal makhluqat lọ́dọ̀ kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́n dá wal i'timadu alayha káwá gbára lé nǹkan náà pé n ta rí yìí àbúrò ṣẹlẹ̀ sí ni ni n ta rí yìí oore ń bọ̀ ni tọ́lọ́wọ́n ọba ò sì díẹ̀ múlẹ̀ nínú alukur'an àti sunna ọlọ́wọ́n ọ̀sàlàyé nǹkan kan lérí àṣà ni òrìṣà ni tó jẹ́ pé àwa fúnra wa náà ilá máa fa àwọn nǹkan yìí dájọ́ tí ó ṣẹlẹ̀ nínú ayé wa asluhu ma'khudun min at-tayr ìpìlẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n mú látara ẹyẹ ni àwọn lárúbáwá kó tó di pé wọ́n gba islam lásìkò ìgbà tí wọ́n wà ní jahiliya nínú ayé makan wọ́n mú ẹyẹ dání báyìí tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan ayé wọn wọ́n wà tú ẹyẹ náà lẹ̀ tó bá gba ọ̀tún àjẹpẹ́ tí wọ́n fẹ́ ṣe yẹn nǹkan wọn dáa tẹ̀yìn ẹ bá sáré gbòsì ajẹ́ pé nǹkan yóò ní dá wọn wà padà lé wọn ní sí nǹkan náà ẹ̀sìn Islam wa dé ọwọ́ aṣọ fún ayé pé ntí ó da àti ntí ò ní da ọwọ́ Ọlọ́run nìkan ló wà ṣe rí àtàtọ́ yorùbá wì í máa ń fi ẹyẹ àbí nǹkan mìíràn tọ́lọ́wọ́n bá dá ká máa fi darí ìgbésí ayé wa ó wà nínú àwọn ìbọ̀rìṣà àwọn ìjọ Fáráò tí alukur'ani sì ń sọ fún wa yìí pé aburú ni ìbọ̀rìṣà pẹ̀lú ọlọ́run ọba ni ọlọ́run ọba ń sọ báyìí. a'udhu billahi minash shaitani rajim. fa idha ja'atuhumul hasana ọlọ́run ọba láwọn ìjọ Fáráò tí orí bá wá bá wọn tó jò ń rọ̀ tí gbogbo nǹkan ń dáa fún wọn. qalu lana hadhihi wọ́n ní àwa náà lálẹ́tọ̀ sí gbogbo àwọn orí èyí àwa náà lọ yẹ kọ́lọ̀ wọn ṣe fún wà ní tó ṣíbọ̀ ń sẹ́yìn ẹ̀ tábúrú kan bá wà ṣẹlẹ̀ sí wọn yàtọ̀ ìyàrú bí Mùsá wà máa ma á wọ́n máa wá ro èrò burúkú síra wọn yí pé aburú tó ṣẹlẹ̀ yìí Mùsá tó dé sáàrin wa lọ́jọ́ ṣẹlẹ̀ bí ọba sí Mùsá ń ti ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé Mùsá ta jírí láàárọ̀ yìí àtàwọn àjọ rẹ̀ ẹni àìjírí ni wọ́n rírí tá rí wọn lọ́jà burú yọ̀ ṣẹlẹ̀ sí wa ọlọ́run ọba ń fún wọn lésì ọlọ́run ọba ní alá innama ta'iruhum indallah ọlọ́run ọba ní mùsíbà tó wá bá wọn aburú tó wá bá wọn yẹn látọ̀dọ̀ ọlọ́run ló ti wá kìí sàtọ̀dọ̀ musa kìí ṣe musa tí wọ́n rí àtàwọn ọjọ́ rẹ̀ ni walakinna aktharahum la ya'lamun ọlọ́run lámọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wọn mọ̀ wọn mọ̀ pẹ́dọ̀ ọlọ́run ọba nìkan lórí wà nítorí ọba sì bá ní lágbóró ọ̀dọ̀ ọlọ́run nìkan ní ti máa wá aya ta kàyí ọ wà nínú suratul A'raf aya one thirty one fíkì dèlè kí ni àgbóyè ta rí lábẹ́ ẹ̀rí yìí òun náà ni pé ntọ́lọ̀ǹda kò lè fara níní rírí ntọ́lọ̀ǹda kò lè fara ni kò lè ṣe ní láǹfààní dáadáa taburú kì í wá látọ̀dọ̀ ẹnì kankan látọ̀dọ̀ Allah ni tí máa wá báyìí látara bẹ́ẹ̀ èmi yàn balẹ̀ èyí ó sì máa bẹ ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ń sọ fún àwọn sahaba anabi láwọn kankan bẹ tó jẹ́ pé kò ṣẹlẹ̀ tẹ́ rò pé ṣẹlẹ̀ anabi ní la adwa kẹ́ ẹ máa sọ pé àárẹ̀ yóò di ìdìkú òǹlù kan bọ́ọ̀lù kan anabi ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wàlà tiyara kẹ́ ẹ máa fi ẹyẹ kẹ́ ẹ máa fi darí ìgbésí ayé yín ipe ẹyẹ yìí nígbà tó ti fò sọ́tún ibi à ń lọ yọ̀ da nígbà ti fò sósì ibi tá à ń da kọ́ wa padà lé nítorí ẹ̀ anábì ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ la haqiqata laha anábì ní irọ́ lásán ni kò ti wala hama kò sí ti ń jẹ́ ẹyẹ hama ẹyẹ hama yìí náà pè ní búùmà àwọn lárúbáwá wọn nígbàgbọ́ nú pé tí tá pè ní hama yìí tọ́ba ilé dúró sérí ilé kan lọ́dọ̀ àwọn larubawa wọ́n gbà pé baálé lẹ́yìn ó kú abẹ́nìkan nínú àwọn tí wọ́n ń gbénu wá bà wọ́n ìjọ ànábì ní wàlá sọfàr bẹ́ẹ̀ ni oṣù sọfàr tẹ́rù máa ń bà yín bẹ̀ ẹ̀ ní sẹ́rìn àjò ẹ̀ ní ṣe bísínẹ́sì ń bẹ̀ ẹ̀ ní ṣòwò ẹ̀ ní fẹ́yàwó ń bẹ̀ ẹ̀ ní sìnkan rí ń bẹ̀ torí wọ́n gbà pé oṣù sọfàr oṣù wa burú ni ànábì ní wàlá sọfàr ànábì ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sóṣù kan tí ò sí dáadáa ń bẹ̀ ọlọ́run gbogbo oṣù gẹ́gẹ́ bí àwa náà ṣe nígbàgbọ́ nínú àláàdà tiwa nílẹ̀ yorùbá ń bí ipe gbogbo oṣù tó ti ní bàbà october november december àyè tíráfù ń bẹ̀ ẹni bá tíráfù aburú ó ṣe o ọlọ́mọdé dẹ̀sẹ̀bọ̀ ó dè wá lẹ́rù lọ o dẹ̀sẹ̀bọ̀ yàtọ̀ sí gbogbo oṣù lókù ọlọ́run bá ń sọ nínú Quran gbogbo yìí tá à ń sọ yìí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nílé ayé ọwọ́ ọlọ́run ló wà Allah ni wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa hu ọlọ́run ọba ní tí Allah bá yín mú pẹ̀lú ìnira kò sẹ́nìkan tó lè yọ yín kúrò ní ìnira yẹn lẹ́yìn ọlọ́run وإن يريدك بخير فلا راد لفضله ọlọ́run ọba yín tó bá fẹ́ ta yín lọ́rẹ tó fẹ́ ṣe yín lóore kò sẹ́ni kan nù tó dá tí ó dà padà wọ́n fẹ̀mí sára nǹkan kan mọ́ lẹ́yìn ọlọ́run sọ́ọ̀tù Yunus aya one oh seven àgbọ́yé tá a gbọ́ lábẹ́ aya yìí ni òun náà ni pé oore ò sí níbì kankan bẹ́ẹ̀ laburú ò sí níbì kankan nínú tọ́lọ̀ ń dá ọ̀dọ̀ ọlọ́run ọba ní ti máa wá ọlọ́run láà máa bẹ̀ fóore òun láà máa fi wà sọ̀rọ̀ àbúrú àti yàrá tó ṣerékù ẹni bá ti wá ní ìgbàgbọ́ ipe kìíní kan tóun bá ti rí lòun máa fi darí ayé òun ní ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ anábì láàmúlẹ̀ anábì àti yàrá tó ṣerékù anábì ni máa fẹ́ yẹ darí ìgbésí ayé ni àbí nǹkan míì náà anábì ni ẹbọ ni o àti yàrá tó ṣerékù àti yàrá tó ṣerékù anábì kúrò ẹlẹ́mẹ̀ẹ́ta kọ́lọ́mọ́sà sọ ní bẹ́ẹ̀ fíkẹ́ òdẹ́lì kí lẹ́yìn fi dhalika ta'alluqan bi ghayri Allah nítorí pé a ti sọ ẹ̀mí wa mẹ́ni tí ì sọ lọ́wọ́ ọba ní tá a ti sọ ẹ̀mí mọ́ yìí kò nípa kankan tó lè kó níbi bá àti bí aburú ṣèṣe wa òun gan fúnra rẹ̀ ìtọ́lọ́wọ́n bá dànù. الكثير من مسلمي بلاد يوروبا يشركون بالله بتطير léyìí tí òrùjú nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń pera wa ní mùsùlùmí à ń fi abala yìí à ń ṣe pẹ̀lú ọlọ́run ọba lábala tàtọ́ yòrò à ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba látara pé a máa fi àwọn kankan darí ayé wa a máa fi dìtámì oore tí ó ṣẹlẹ̀ sí wa bàbúrú tí ó ṣẹlẹ̀ sí wa nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa aláwọn ẹyẹ kan lẹ̀ yorùbá tó bá ti ké lérí ilé gbogbo wa láàmà gbọ̀n lérò máa bá wa ìpè ha ẹ múra síra yín o ẹ má dúró o ẹyẹ yìí ayẹyẹ lọ́sàn-án o ẹyẹ tó lérí ilé yìí ẹnìkan ó kú ni o wọ́n ní má darẹ̀ ẹ̀ láàmú ọlọ́run ti kọjọ́ tó kù kòlóòtò ankabot nílẹ̀ yorùbá a ti ní ìgbàgbọ́ pé òwò aláǹtakùn ẹni tí máa ti ń lọ tó wà aláǹtakùn bá ti dí lójú ọ̀nà àbówé máa la aburú òsì òsì ọ̀tá ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàrú àwọn àlùfáà ẹ̀sìn ní mùsùlùmí nígbàgbọ́ bẹ́ẹ̀ aláǹtakùn rìn lọ ń wa ti ọ̀jẹ̀ lọ ìwọ náà ń wa ti ọ̀jẹ̀ lọ ni ẹ̀dá lẹ́yìn méjèèjì èrè aláǹtakùn àti òwú tí ó ń ta kò ní ìkankan ṣe pẹ̀lú ayé rẹ̀ mọ́dàrẹ́ láàmú látòní lọ ẹ̀ wàhálà ti dé o wà láǹtakùn ní àwọn àlùfáà ní nínú aburú tí máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ẹ̀ òun náà ni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí bá ń jáde ńlé tó bá fẹsẹ̀ ọ̀tún kọ àní ibi tá à ń lọ yọ̀ dáa ẹsẹ̀ ti sọ bẹ́ẹ̀ tó bá fẹsẹ̀ òsì kọ à àní ẹ má jẹ́ àlọ́ o ibi à ń lọ ni kò ní í dá o owó tá a fẹ́ ṣe ni àní rójútu ẹ o aburú ni o yóò sì padà á lé tá à ń sọ fún pàbórú ni ẹ̀bọ ni nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ni tí obìnrin bá pamọ́ sẹ́yìn tọmọ yẹn wá jábọ́lẹ̀ wọ́n wàá sọ fún pé haa la àwọn ẹbọ kan tí ó ṣe o àwọn ètùtù kan bẹ tó gbọ́dọ̀ ṣe o tí ó bá ṣe ọkọ méje ni ó kú márábìnrin lérí o tí ó bá ṣe ọkọ méje ni arábìnrin yẹn fẹ́ wọ́n máa kú léra wọn ni ó bá sì jẹ́ ọkùnrin náà ìyàwó méje ni ó wọ́n sì máa kú léra wọn àfi tó bá lọ lè ṣe ẹbọ yìí wọ mùsùlùmí òní kankan tó ṣe tọ́mọ bá ti bọ́lẹ̀ ó sì gbọ́ ọmọ rẹ ọlọ́lẹ̀ sànú ọmọ bá tiẹ̀ lọ òní nígbàgbọ́ mẹ́ nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì a ní sẹ́rí ìyàwó mi ìlẹ̀ fi ṣeré o ẹsẹ̀ rẹ̀ dá o nígbà tí mo fẹ́ òní mo ra mọ́tò nígbà mo fẹ́ ni mo kọ́lé nígbà mo fẹ́ ni wọ́n fún mi promotion bí iṣẹ́ ẹ̀dá kí ẹsẹ̀ ìyàwó pẹ̀lú ìkẹ́ ọlọ́run àbí iṣẹ́ ti rí arábìnrin yẹn èmi ọkọ̀ ọlẹ́ ní o nígbà tí fẹ́ nìkan ti ń dàrú àwọn àlùfáà ní dáadáa àtàbúrú kò sí lára obìnrin ọ̀dọ̀ ọlọ́run lọ́wà ẹ má dára yín láàmú ẹ má gbé wàhálà sínú ayé yín nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ni tí abábímọ ìbejì wọ́n wàá sọ fún ẹni yìí pé ìbejì tó bí ọ̀ràn yẹn ni kọ́ máa ń ṣe ẹ̀wà fún lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀ràn yẹn ni kọ́ máa gbé wọn gba báárà ìbàjẹ́ mélòníà yóò wọṣọ àlòkù kan ni yóò lọ lù kan àbí kọ́ lọ àdúgbò tí wọ́n ti máa yọ máa ní ẹ̀ta méjì lọ́rẹ́ o ẹ̀ta méjì lọ́rẹ́ o nítorí kọ́ mọ́ bá kú sọ̀rọ̀ mọ́ ní ọlọ́run ló fún ọ ẹ̀wà ò lè dá a dúkọ́ kú bẹ́ẹ̀ ni bàárà tó ń tọrọ fún wọn èyí ò ní kẹ́mi wọn gùn ọlọ́run bá a ló fún ọ òun náà ni ó sì wò ó mọ́ ọ lọ́wọ́ ọlọ́run ní pa àwọn ọmọ bíi yín o ọ̀dọ̀ ọlọ́run bá ní gbogbo kádàrá wa ọlọ́run bá ní kulla yusibana illa ma kataballahu lana ìrẹ́ ànábì sọ fún wọn yí pé kò sí tí ó ṣẹlẹ̀ kò sí tí ó bá wà nítorí wọn bá kọ ní ó bá wà nítorí wọn bá kọ ní ó ṣẹ ó wà màúlánà ọba yìí lọ́ba wà ẹ̀jẹ̀ àdìmọ́ lọ́wọ́ ọba kágbà gbogbo àwọn ìdẹ́rùbà ṣaitan ìdẹ́rùbà àwọn àlìjẹ̀nu tí máa ń dẹ́rùbà wá nínú ayé wa suratu tauba aya fifty one nílẹ̀ yorùbá nínú àwọn tàtọ́jọ́ wọ́n ní ẹni tọ́lọ́run bá kádàrá tó kú sínú omi wọ́n ní etí omi lẹ́sìn sí ọ gbogbo àwọn properties rẹ̀ gbogbo àwọn dúkìá rẹ̀ náà ẹ̀kọ́ wá síbẹ̀ ẹ̀ sìn òun náà papọ̀ nítorí àkúfà o kọ́mọ̀ jẹ́ pé ẹlòmínà ó tún máa tẹ̀lé nínú ẹbí wọn ní eléyìí wọn ní àlọ́ lásán kò sí ti ń jẹ́bẹ̀ nínú Islam nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ Yorùbá òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàárọ̀ Monday pẹ́ bá fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ yóò máa wá sọ fún yín pé òun ò lè ta wín o òun ò lè ta wín o ọ̀sàárọ̀ Monday o ọ̀sàárọ̀ Monday o ẹsẹ̀ fi kankan sẹ̀wọ́n lajà láwìn láàárọ̀ mọ́ndé gbogbo ọ̀sẹ̀ yẹn ẹ òun ò ní rówó ẹ àwìn náà lòun máa ta ìgbàgbọ́ yìí tàtọ́ yòrò ni ọwọ́ làwọn ọba lówó wà àtọ̀rọ̀rù tàtọ́ yòrò gbogbo ẹni tí ó bá ní ìbọ̀rìṣà yìí lára tá a sì sọ fún un tí ó gbọ́ kó lè mọ̀ pé àlẹ́ ìṣọ́ra kò bì láà alákọ̀ọ́kọ́ tóun dáwọ́ ni pé òun ṣẹbọ pẹ̀lú ọlọ́run òun gbà pé agbára kan tó ń bẹ lọ́wọ́ ntọ́lọ̀ ń dá léyìí tí máa ń kọ̀ǹtúrò orí àtàbúrú yàtọ̀ sọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àdánwò tí wọ́n bẹ ni tí bá ní tàtọ́ yòrò la òun náà ni pé yọ́ọ́ máa dààmú ẹ̀rù ọ̀ máa bà á èrò kèrò ní dojoojúmọ́ látara tó ti rí àti tó ti gbọ́ ẹnì yóò kó rẹ̀ sínú yọnu yóò wá fà á fà wàhálà fún ayé kò ní sinmi ẹlẹ́ẹ̀kẹta nígbà míì yóò máa ṣokùnfà òfò àti wàhálà fún nínú ọjà rẹ̀ àbí nínú ìrìn àjò rẹ̀ léyìí tó jẹ́ pé òré wà ń bẹ̀ àwọn àlùjànnú burúkú àwọn ni wọ́n darí aláǹtakùn lọ́wájú rẹ̀ wọ́n sì fi dá padà wálé yóò wá ṣòfò gbogbo tó yẹ kó ní ọlọ́mọṣẹ́ sọ ní bẹ́ẹ̀ ètò gbajúmbẹ̀ náà ni pé bàbá wa kú tó túbá ọ̀wọ̀ náà wà lìjánná tó wà nínú ee gbogbo àwọn nǹkan tí ò rí tí ò rí bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n ọba ò sọ fún wa pé bẹ́ẹ̀ lórí tá a fi dira wa tá a fi darí ayé ara wa tába ti tó bá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tá a ṣe mọ́ ọlọ́wọ́n ṣàforíjì èyí tó ti lọ ọlọ́wọ́n ṣàforíjì ẹ̀ fún wa a tún tẹ̀síwájú níjọ́ mẹ́jọ afásitì lọ́wọ́n ọba àlá kọ́lọ́mọ́sà ṣàforíjì fún wa